لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه فالسلام عليكم ورحمة الله وبركاته lẹ́gbà tí a sọ pé fún ọlọ́run ọba ọba àṣù ọba ẹ̀yìn ọba ọpẹ́ ọba aláàánú ọba oníkẹ́ ọba tó nífẹ̀ẹ́ wa ọlọ́run bá nífẹ̀ẹ́ wa o a sì mọ́ lórí ọlọ́run dákun tó máa ṣàánú wa kí máa ṣàánú wa sí lóòrèkóòrè nígbàkúùgbà àti lọ́jọ́kọ́jọ́ àti lọ́jọ́ gbogbo kí àti kẹ̀kẹ́ ọlọ́ba níbi wa Muhammad sallallahu alayhi wa sallam kọlọ́ba ara ilé àwọn sábẹ́ rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá fi ṣe ẹ̀kọ́ sí etí tí ó fi di tí ó fi di ọjọ́ ẹ̀san akí ẹnì wa nínú ilé pé ọlọ́run bọ́ba lékè yóò tún ṣe àánú ẹnì wa àdó ògbówó gbà o gbogbo ohun tí à ń tọrọ lọ́dọ̀ ọlọ́run ní dáadáa ọlọ́run bọba lẹ́ka yóò ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa èyí tà ń ti tọrọ lọ́dọ̀ ọlọ́run bá ní dáadáa ọlọ́run bó ṣe fún wa èyí tí aṣáájú ọlọ́run bá ń bẹ̀ ọlọ́run bọba lẹ́ka yóò bá gbé e kó èyí tà rántí àti èyí tà rántí ọlọ́run bọba gbé gbogbo ìṣòro ẹnìkọ̀ọ̀kan yóò bá gbé e kó ọlẹ́láṣẹ́láṣẹ́ ìlọ́lọ́wà a máa tẹ̀síwájú jùlọ nínú oṣù Ramadan yìí àtìgbà tí ọba tó ṣe rọmọdán mọ́ òun náà ní fádlù nafaqati ala al-abnahi waz-zawjati wal-banati wal-akhwat tàbí ká wí báyìí pé fádlù nafaqati ala al-abnahi waz-zawja wa fádlù al-ihsan illa ń bẹ fún kéèyàn máa ná lórí àwọn ọmọ àtàwọn ìyàwó bákan náà bó ti dáa tó kéèyàn tún máa wá ná kéèyàn máa ṣe dáadáa sáwọn ọmọ obìnrin àti àwọn ọmọ ìyá lóbìnrin tí wọ́n jẹ́ àwọn ọmọ fún wa ẹ má jẹ́ gbàgbé nípa ti ṣàlàyé ìmáa ná lọ sẹ́yìn ṣùgbọ́n gbogbo mi máa ná èyí tá a sọ lọ sẹ́yìn á dà papọ̀ ni ṣùgbọ́n eléyìí a mú aṣàdáyẹn rí ẹ̀ látara bí ọ̀pọ̀lọpọ̀ ṣe ń ṣe nínú ilé lónìí pàápàá jùlọ ọkọ ìyàwó tó ṣe pé yóò máa béèrè lọ́wọ́ ọkọ ẹ̀ lọ́wọ́ ìyàwó ẹ̀ pé sóúnjẹ ti délẹ̀ ẹ máa lè pòun ló fowó ọbẹ̀ ẹlẹ̀ ni kò fowó ọbẹ̀ kankan lẹ́bẹ̀ lé owó ìlúbọ́ o ìyàwó sọ pé oúnjẹ ti délẹ̀ wọ́n bá tún gbóúnjẹ síwájú ẹ̀ yóò tún ka gidi borí ọbẹ̀ ẹ kú lẹ́sẹ̀ ní ọbẹ̀ òṣìwọlẹ́ á sèyí èyí sóun ló fowó lẹ́ o ìbàjẹ́ yìí ọ̀pọ̀ láwùjọ wa lénìí tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin kátikàti ni wọ́n ń ṣe ẹlòmíì ò tiẹ̀ mọ́ lójúṣe rẹ̀ gan pé òun lòun gbọ́dọ̀ máa ná lórí àwọn ọmọ lórí àwọn ìyàwó yálà ọmọkùnrin àbọ̀ ọmọbìnrin lónìí àwọn ìyá àwọn obìnrin àwọn ìyàwó àwọn ni wọ́n ń ná lórí ọmọ wọn kódà wọ́n tún bá a títí wọ́n tún bá a dórí ọkọ bọ́dún gbọ́ bá dé parí Ramadan báyìí ẹ̀rí tó pé nígbà táwọn ọmọ bá káṣọ wọ̀ lásọ ọjọ́ ọdún tẹ́ ẹ̀ bá ń bi wọn pé ta láwa ra ọgbẹ́ lè fún yín ó lè jẹ́ pé ìyá wọn lọ́ra fún wọn tó pé bàbá kàtìkàtì ni ó máa wí látara pọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ti gbé ojúṣe rẹ̀ lẹ̀ àrísìkí ọlọ́run bá ṣe kú lọ́dọ̀ rẹ̀ ọ̀sẹ̀ sọ́dọ̀ ìyàwó yọ máa òkú bóyá òun gbé pè ní bóyá àbí èpè kan lòun forí kó ni yóò máa ka gidi kí yóò máa ronú kí yóò máa korí bọnú kí má korí bọnú o ìwọ ni o mọ̀ pé ojúṣe rẹ ló ti gbéjú lẹ̀ gbogbo àyẹ̀wò tí wọ́n bá ti gbójúṣe rẹ̀ lẹ̀ nínú ilé lórí àwọn ọmọ lórí àwọn ìyàwó ọlọ́run ọba tí máa ń yí àrísìkí àyípadà kúrò lọ́dọ̀ tiẹ̀ yóò sì gbé sọ́dọ̀ ẹni tó ìpín sojúṣe náà wọ́n lè máa rò pé bóyá kí ni à ń tà bí kọ́pọ́ọ̀fù ní dín láàárọ̀ èyí ló léyìn ó ń bẹ́ẹ̀ ọlọ́run sì bá fa ìsìnkì yóò sì bá fa àgbáríkà sí àgbáríkà lápé ẹ máa ń bẹ lórí ẹni tí bá ń ná ló fi wáyé pé wọn ta fẹ́ máa gbéyàwó lónìí òun náà ni ìwọ tó jẹ́ baálé ilé ìwọ tó jẹ́ bàbá ìwọ tó ti níyàwó ìwọ tó ti bá wọn ọmọ kí làwọn ojúṣe rẹ lórí mímọ aná ọláwọ ní sí ń bẹ fún alákọ̀ọ́kọ́ àlè òfàkùnfin sabilillah sábàbọmìnà sábàbílẹ gínà kéèyàn máa ná sójú ọ̀nà ọlọ́run tí máa ń fa sábàbí kéèyàn kọ́lọ́run bó jẹ́ kéèyàn rọrọ̀ kéèyàn máa ná sójú ọ̀nà ọlọ́run máa ń fa sábàbí kéèyàn rọrọ̀ ọlọ́run bá sọ pé ọmọ àǹfàkùtù mi ṣe ìyẹn fọwọ́ yóò kẹ́fọ̀ ìmútẹ́ bá ná ọlọ́run bó já rẹ̀ fún ìwọ́wọ́ ìrọ̀ rọ́síkì ọlọ́run bá ìlọ́bọ olóore alárísìkì gbogbo àwọn tí ìgbọ́n láwọn olóore arísìkì lọ́dọ̀ lọ ọlọ́run bá tún sọ náà yà ní pé yóò fi kó do sáàtì ní sáàtì kẹ́nìkọ̀ọ̀kan ya máa ná nínú àrísìkí tọ́lọ́run bá jogún fún gbogbo bọ́lọ́run bá ṣiṣẹ́ jẹ́ lágbára fún kọ́ nẹ́ńbẹ̀ kó má fi ṣàwọn ọmọ ń kó dira àléhì rísítò ẹni yóò tọ́lọ́run bá kéré àrísìkí ẹ̀ fẹ́lẹ̀ yóò fi kò mímọ àtàhù lọ kọ́ ya ná pẹ̀lú ohun tọ́lọ́run bá fún náà bó ṣe kéré tó yẹn náà kọ́ nẹ́ńbẹ̀ kọ́ nẹ́ pẹ̀lú ẹ̀ la yukallifu Allahu nafsan illa ma àtàhà ọlọ́run gbogbo kọ́ mi kankan lọ́rùn àfihàn tí ẹ̀mí lágbára láti ṣe ṣàyẹ́jà olùlọ́ ọba dà wọ́n ṣeré yóò ṣèrọ̀ tí ẹ̀ bá sì ń nẹ́nì ọlọ́run bá lọ́pọ̀ fẹ́ yá lẹ́yìn ìṣòro ìrọ̀rùn ní ń bọ̀ o lẹ́yìn ìṣòro ìrọ̀rùn ní ń bọ̀ o ohun tí ò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn nìyí tí ẹ̀ ń lé ìṣòro lọ́wọ́ kó sá ṣe sùúrù ó ṣe sùúrù pẹ̀lú ìṣòro yẹn lẹ́yìn ìṣòro ìrọ̀rùn bọ̀ láìpẹ́ alhamdulillahi rabbil alamin الإنفاق على الأهل والأولاد بنية لتقربهم إلى الله تعالى يحسب العبد صدقات kéèyàn máa ná lórí àwọn ìyàwó rẹ̀ nínú ilé lórí àwọn ọmọ rẹ̀ pẹ̀lú àníyàn pé òun fi ń súnmọ́ lọ́wọ́n ọba sàárà ni ó máa jẹ́ sí fún inú Sahih Bukhari àti Muslim àfáwà àbí mọ̀sánwọ̀d ó ní pàdébí Muhammad sallallahu alaihi wasallam sọ pé إذا أنفق الرجل لأهله يحتسبها فهو له صدقة tàbárí ọkùnrin ilé tí ń ná fáwọn ìyàwó rẹ̀ àwọn aráalé àwọn ọmọ rẹ̀ tó sì gbà fún wọn lẹ́sìn sàárà ni wọ́n máa jẹ́ sí fún wọn ní ìwọ ìwọ ọkùnrin ìwọ baálé ilé ìwọ babaálé àní bó ṣe ń ná fúyàwó rẹ̀ tó ń fáwọn ọmọ rẹ̀ owó ilé ẹ̀kọ́ owó ilé ìwé owó ilé kéwú owó ibi iṣẹ́ bó ṣe ń dààmú tó ń yìí sàárà ni ó tún máa jẹ́ sí fún ọ. àlìǹfàkọ́ alánàṣì bí níyà ti ta àfòfin wọ̀tẹ́kùwá lẹ́lẹ́ ìbáradà sọ́dà kọ́ àníwọ̀n tá a bá tún ná títí èyí tá a tún ná sọ́dọ̀ ara wa gan-an láti fi ṣe ìṣẹ̀mí ayé kó járọ̀hún fúnra wa àti atúnnẹ pẹ̀lú ìpayà atúnnẹ kíjọsìn ó lè rọrùn sàárà ni wọ́n máa jẹ́ àfáà tọ̀bàrọ́ ní òun ló gbé jáde tí àfàrà àlùbárí sì máa jẹ́ ló ń tẹ̀wádìí sí náà dá pẹ̀lú sánẹ́dù tọ̀bàrọ́ ní tó fi dọ́dọ̀ àbí òmáàmá àbí òmáàmá sàlàyé pé قال رسول الله صلى الله عليه وسلم نسي الله بس باي بي من انفق على نفسي kan yẹ̀sìtàrífò bí ha láti fi jẹ́ pé kó fi ṣe àǹfààní fúnra rẹ̀ ọ̀húwà sọ̀dàkọ̀ sàárà ni sàárà ní ọmọ jẹ́ ọmọ náà ń fapá ala imratihi wa waladihi wa ahli baitihi fahiya sadaqa ẹni ọba ná lórí ìyàwó ẹ̀ tó ná lórí àwọn ọmọ ẹ̀ tó ná lórí àwọn ará ilé rẹ̀ sàárà ní ọmọ jẹ́ sí fún ẹ wo oore èyí tọ́nà bá ṣe fún alẹ́ ó mọ̀ yìí àti kò tún sí ohun tá a tún ná tó tún gbé bí inú rìwáyà mi tí àfáwà Ahmad tó gbà ní musnadu wọn tí àfa albani sọ pàdé sí náà ọlá làáfíà anil mikdad ibn máàdì kẹrìbá ọ sọ pé ó ń sọ ọlọ́run bá tí kàtọ́ là ń bẹ̀ ń sọ báyìí pé má àtàn àmìtà náà sàkà tó bá fún ara rẹ tó fúnra rẹ ló ń jẹ fọwọ́ lẹ́ka sọdakọ̀ ìrẹ́ náà ló lówó rẹ náà ló fún ara rẹ ló ń jẹ òsàrà ní ọjà sí fún ọmọ àtàn àmìtà wà lẹ́dẹ̀ká èyí ọba fọmọ rẹ fọwọ́ lẹ́ka sọdakọ̀ sàrà ní ọjẹ́ o ọmọ àtàn àmìtà záwùjẹ́ka fọwọ́ lẹ́ka sọdakọ̀ èyí ọba fún ìyàwó rẹ jẹ sàrà ní ọjẹ ọmọ àtọ amtakọ dímọkà fọwọ lẹka sọdakọ èyí ọba fún ọmọ ọ̀dọ̀ rẹ sàrà ní ọjẹ o títún ẹgbẹ kò sí ohun tí mùsùlùmí ná tọjá nẹgbẹ pàápàá jùlọ tó bá jẹ́ pé ń bi àwọn dáadáa báyìí lánà ẹ̀ sí má sì mí gbọ́yé o ọbẹ̀ ìnáwó fọlórin ẹ̀sẹ̀ líle ni o ọbẹ̀ ìnáwó fọlọ́tí ẹ̀sẹ̀ ni o ẹ̀jọ̀ gbèsè kan náà ni o gbogbo ìnáwó fún nǹkan tí ò da láwùjọ ẹ̀ṣẹ̀ ni wọ́n máa jásí fún ṣùgbọ́n nǹkan tó dáa láwọn kẹta kàkalẹ̀ yìí ọ̀nà ẹsẹ̀nu rẹ̀ ọ̀nà fọ́mọ rẹ̀ ọ̀nà fúnyàwó rẹ̀ ọ̀nà fọ́mọ ọ̀dọ́ rẹ̀ ní ohun tó kálukú wọn ní bùkátà sí sàárà ni wọ́n máa jásí fún tẹ́ntọ́ bá jẹ́ baálé ilé bá ti wá ọmọ eléyìí yóò máa mọ̀ pé àsìkò sí gbogbo ohun tóun bá ń ná fáwọn aráalé òun àsìkò òun sì tún ṣe sàárà ní sọ́dọ̀ ọlọ́run àbìbáwá ọ̀hákọ́mọ́ fi ìsìláàmù ìta tọ́wá rìn ànẹ́bí aláàánú tọrin sí wa ó fẹ́ má ṣeun tí ó sọ tán ó fẹ́ má ṣeun tó sọ sẹ́kùn àfi ẹni tí ọba tí bá pàdé ẹwù bá ṣe ń jẹ́ pé èèyàn máa wò pé ah, ṣe ewu ti nà ìtì pọ̀ jù àwọn ọmọ gbó oúnjẹ láàárọ̀ wọ́n gbà tọ̀sán wọ́n jẹ talẹ́ kò sí pípẹ́ yẹn jẹ́ ń sinmi lónìí ah bá lè lé òun gbìyànjú ìwọ́sọ̀ ọba mọ́ ìlọ́kùnkúndùn ó gbìyànjú gan ọlọ́run sìn ọ́ rí rẹ̀ o sì ṣe lásán o làádá àti làádá iná ní bẹ fún ọlọ́run bó sì sìn lẹ́sìn rẹ̀ inú sọ́yìn muslim pẹ̀lú sánédì rẹ̀ tó dọ́dọ́ àfáàgbò rẹ̀ ó sọ pé ó ń sí ọlọ́run bá ti gàdá lọ bẹ̀ fún sọ́bá ìpé dinarun anfaqtahu fi sabilillah owó tí yẹn bá ná sójú ọ̀nà ọlọ́run wa ọ̀dìnàrún tàṣọ̀dákùtà bí i alàmìsíkè àti dúkìá tí yẹn bá ní owó tí yẹn ná tí yẹn fi ṣe sàárà fọ́nlẹ̀ ní ọ̀dìnàrún àǹfàkùtà wàlà àhìlíkà bákan náà owó tó yẹn bá ná fún ara léèyàn àrùndọ́mọ̀ha ajírọ́ èyí tó ní ládájú inú mẹ́rẹ̀ẹ̀rin yìí tí yẹn lẹ́sọ́jọ́ ọ̀nà ọlọ́run ni èyí tí yẹn fi bọ́kùnrin ẹrúgbò lọ́rùn ẹrú tó sọ́dọ̀ ọmọlábí ni èyí tí yẹn fi dẹ́ fáwọn láìní ni èyí tí yẹn lẹ́fáwọn ará léèyàn ni èyí tó dáa jù lẹ́sàn-án gbogbo ẹ̀ náà lọ́lẹ́sìn tó pọ̀ ṣùgbọ́n àádọ́mù àjírọ́ alẹ́dẹ̀ àfọ́kútọ̀wẹ̀lẹ̀ àlèk gẹ́gẹ́ bá níbi ṣe wínú èyí tó lẹ́sìn tó pọ̀ nílẹ̀ ìtọ̀ bá ní fáwọn ará ilé rẹ̀ aláhọ́kọ̀ọ́ aláhọ́kọ̀ ti ń rẹ̀ náà lélẹ́yìn gbà bẹ́ẹ̀ yóò sì máa jẹ́ dáadáa fún ló fi pọ̀ àbẹ́yìn náà rí pé indirect àlẹ́bí sọ fáwọn obìnrin lọ́pọ̀ jù nínú náà kí ni tùmí ọ̀rọ̀ àjẹ́ àwọn ọkùnrin lápọ̀ jù lọ́nà jẹ́ náà ara wọn tó fà náà nù ṣùgbọ́n tó bẹ́ẹ̀ ṣe ṣe léyìí tó wọ́n lọ gbọ́ o ó ń sọ ọlọ́run ọba ó ti àti rí i láláàánú láti jẹ́ pé kárí àánú lọ́dọ̀ rẹ̀ ó sì ṣe ń wà sí fún wa ọlọ́run kọjá gbẹ wá sí àlẹ́bí sallallahu alaihi wasallam ìṣẹ̀dáwìn lè jẹ́ sí ìdàlẹ̀ ìfàkì alànà sí wọ̀ ìhà tí ẹ bá wá ná kíyàn máa ní nítòsí ó torí tọ́lọ́mù yẹn fi ń lẹ́wọ̀ torí tọ́lọ́mù yẹn fi ń lẹ́wọ̀ torí tọ́lọ́mù yẹn fi ń lẹ́wọ̀ fí ò lè gbàgbà ládá tó pọ̀ dáadáa nínú sọ ibùkọ́ rẹ̀ àti mọ́sílì máa fọ́ àsádà máa bí wà kọ́ ìyẹn náà àwọn sàbí lọ́wọ́ ṣùgbọ́n ọkọ̀ rẹ̀ bẹni Malik ọmọ rẹ̀ ní sáàdúnú àdíwọ̀ kọ́s tàbí sáàdúnú màálíkẹ́ni nínú àwọn tó gbàgbà jẹ́ látàrí ní sáàdì ṣe sáàdì ló gbà látọ̀dà níbi àmọ́sàrọ̀lá sọ pé ìnẹka ó ti ọlọ́run sọ pé dájúdájú rẹ̀ sáàdọ̀ màálíwà kọ́s látún fi kọ̀nyẹ́ fakọ̀tẹ́n ò ní ná owó kan ò ní ná nínà kan tẹ̀bítẹ́gì bí hawaji Allah tọ́mọ̀ àfẹ́rin kan ojú rere ọlọ́run

yóò fi kòhò rọ́júrú sàárà tó dáájù tàbí owó tó dáájù tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ná dínárún yóò fi kòhò alá àyà àlèyé òun náà ni owó tí èèyàn bá ná fáwọn ará alé ìyàwó ọdẹ náàrùn yóò fi kòhò rọ́júrú aláàdá bàtì fi sabilillah ودينار ينفقه على أصحابه في سبيل الله owó tí yẹn bá tún ná fún àwọn akẹgbẹ́ èèyàn tí yẹn jọ ń lọ síjú ogun kọ́ọ̀lá àbúkọ̀lá ẹ̀bá àbúkọ̀lá bá sọ pé wọ̀ bá dáa bí láyéálì alẹ́bí bẹ́ẹ̀ pẹ̀lú ara ilé tún mọ̀ kọ́ọ̀lá àbúkọ̀lá ẹ̀bá lẹ́yìn náà lójí kábúkọ̀lá bọ̀ sọ pé wà á yóò rọ́jò ní àádọ́mù ajírọ́ mìíràn rọ́jò ní yóò fi kọ́lá àyáálì sìgáàrin yóò àìfòhùn àwọn yẹn fẹ́rẹ̀ ọmọdá òbí hì ìwọ̀yòmì ní ìyẹ́ ìwò wá ní nínú ọkùnrin tẹ́sàn rẹ̀ ó tóbi tó tó ọkùnrin tí ń ná fún àwọn ará ilé rẹ̀ ó kéré ní báyìí yóò kéré tó tó sáfi jẹ́ pé bó fi mú ọkà wọn balẹ̀ wọ́n máa lọ tọrọ ó sì jẹ́ pé ọlọ́run bó fi jẹ́ kí ìyàwó ọmọ wọ́n sọ báyìí pé kúltù ya Rasulullah ìlú ń sọ ọlọ́wọ́n bá ọ hálí min ajẹ̀rin fi bá ní àjì sábàmàtà ìjẹ́ wà gba ẹ̀sẹ́ bí lórí àwọn ọmọ àbí sálámà sí ń gbẹ̀sẹ̀ lórí rẹ̀ ẹ̀sẹ̀ wo ni a ní ń fi kọ àlẹ́ ìhìn kí ma nínú ọlórí obìnrin ni o wọ̀lá túbi tààrí káti him hákàdà wà hákàdà ìnàmà hum bàníjà kìí ṣe pé wọ́n jẹ́ nìkan tó tí wọ́n gbá wọ́n gbọ́ ọ̀jú ilẹ̀ báyìí báyìí ṣùgbọ́n àwọn ọmọ mi ni títí bá nílẹ̀ olóyè tí ń gbẹ̀san torí pé mùsàlá wọn ti wo pé kìí kú sojúṣe ojúṣe bàbá wọn ni pé bàbá wọn ti kú àwọn fámìlì bàbá wọn ló tún kù ọ̀ọ́lẹ̀ náà àlẹ́jọ́ pé bẹ́ẹ̀ ni dákì ajẹ́rò mọ́ àwọn fákòtì àlẹ́ yìí kọ́ gbàládà o lórí nǹkan ọ̀gbá ní lórí àwọn ọmọ yẹn lọ́ọ̀ akọ̀wọ̀ ilé náà lọ́tún wà lọ́ bá obìnrin náà rí tọ́ máa rò pé ọkọ mi ti kú àwọkọ mi ti kàn ó ti kọ mí gbogbo ó ti bá wọn ní lórí àwọn ọmọ rẹ̀ òun lọ gbọ́dọ̀ wọn sẹńtà báwọn fámílì rẹ̀ ìwọ náà bá ná ọgbàládà rẹ̀ níwájú Ọlọ́run àfọwọ Ahmad àwọn náà gbára pẹ̀lú sálẹdù wọn wọ́n ti bá jẹ́ ló ń tẹ̀gbádé sí ní ẹ̀dá látọ̀dọ̀ àbí rímsà àbí rímsà sọ pé mọ́ àtẹ́tù nàbí ẹ̀sọ́lá àlùsọ́lám mọ́ wá sínú àwọn fámílì rọ̀bíà yaqtasimuna fi damin wọ́n ṣe fanfa nípa ẹ̀jẹ̀ kan tó tà sílẹ̀ ẹ̀yẹn nìkan tó kú faqal àníwá sọ pé al-yadu al-ulya ummuka wa abuka wa ukhtuka wa akhuka wa adnaka adnaka qala fanadara faqala man hada ma'aka abarimsa قال قلت ابني قال أما إنه لا يجني عليك ولا تجن عليه وذكر قصة الخاتم خاتم النبي محمد صلى الله عليه وسلم sọ pé ọwọ́ tó lóòkè jù tí èèyàn gbọ́dọ̀ máa ná fún ìyá rẹ̀ bàbá rẹ̀ àǹtí rẹ̀ ọmọ ìyá rẹ̀ àtàwọn tó súnmọ́ àtàwọn tó súnmọ́ àtàwọn tó súnmọ́ tẹ́lẹ̀bí sọ̀rọ̀ yìí òfìsọ́ olófin tí sáà fi ń sọ nípa àwọn òwòlè èèyàn máa ná fún bákan náà láti wọ́n bẹ̀ fún kí èèyàn máa ṣe dáadáa sáwọn ọmọ obìnrin tí yẹn bá bí kí wọ́n ṣe dáadáa sí wọn àní ká má ṣe dáadáa sáwọn ọmọkùnrin náà ṣùgbọ́n láadáa àlẹ́bí fi jẹ́ sàdáyẹ rí àwọn ọmọbìnrin látara fìtínà tí wọ́n máa ń kó bá àwùjọ ọmọbìnrin tí ọ̀bá rẹni ná lórí òun ó lè jẹ́ kó máa lọ tàjíjẹ òun ó lè jẹ́ kó máa lọ gbá àwọn ọkùnrin lójú kó máa gbowó ọwọ́ wọn ṣùgbọ́n wọ́n tó júbì tó bọ́mọ obìnrin pàátì tàbí ìyá mi gẹ̀ẹ́ ní kẹ̀dí tí ó tún máa sọ pé ah mo o ọmọbìnrin mo bí ohun tí ó máa fi jẹun ó ti mú wá látọ̀ eh! ọjọ́ tòun ìyá rẹ̀ náà wọ́n bá dàgbà ohun tí ó máa fi jẹun láàyè láàyè lọ́lọ́ ọ̀rọ̀ bú ni pàátì ọgbọ̀dọ̀ sọ́mọ́ ọ̀rọ̀ bú ni wọ́n jẹ́ nìkan tó yẹ pé ó fìdí jẹun ọ̀ kábàámọ̀ lórí ẹ̀ ọ̀bánújẹ́ lórí ẹ̀ ó tún fi ń re sórí ọmọ láàyè láàyè lọ́lọ́ gbọ́hun tá níbi sọ tọ́bá ikú bọ́yá ọba tọ́jú ọmọ obìnrin tó fi wá jẹ́ pé ó fi di pé ọmọ obìnrin náà èyàn fi tọ́jú rẹ̀ bóyá tó fi bọ́dì sílé ọkọ tàbí tí èyàn fi kúrò lórílẹ̀ ayé tẹ́líbíyà tó lè bá náà ti sábà búmínà sí wábí lẹ́kọ́ lè jẹ́ náà kéèyàn orí àwọn ọmọ obìnrin àwọn ọmọ obìnrin èyàn ní àwọn sábà tí máa ń jẹ́ kéèyàn wà lè jẹ́ náà ní a máa rọ ọmọkùnrin náà o ṣùgbọ́n àwọn àdìsẹ̀ kan tó wá fáwọn ọmọ obìnrin látàrí pé wọ́n yára yára báyé jẹ́ wọ́n yára yára bàdúgbò jẹ́ wọ́n yára yára ba mọ̀lẹ́bí jẹ́ wọ́n yára yára sọ mọ̀lẹ́bí ló kọ tí èso kọ tí ẹ̀ láwọn kọ tí ọ̀dà àfáà muslim ó gbé jáde pẹ̀lú sanẹ́dì ẹ̀gbẹ́ lọ́dọ̀ àfáà anẹ́sàn ọmọ malik anẹ́sàn ọmọ malik sọ pé ànábì muhammad sallallahu alaihi wasallam sọ báyìí pé máa ní àlàjà àríyàtẹ́ ní ẹni yóò tó bá jẹ́ nìkan tó yẹ pé ó tọ́jú ọmọ òrukàn hátà àtẹ́wò ọmọ òrukàn yìí ó tọ́jú ọmọbìnrin méjì títà ọmọbìnrin méjì tí wọ́n fi dàgbà ọmọbìnrin rẹ̀ náà ọmọbìnrin méjì nínú àwọn ọmọbìnrin rẹ̀ ọ tọ́jú wọn táwọn ọmọbìnrin méjì fi tẹgbà jáhàyà ọmọdé kìyàmá wẹ́rin bí ọwà ń jẹ́ wílẹ̀ ọ̀dọ́ ma bí tí ọmọ rẹ̀ ó kí ìbọnà ara wọn ó so ọmọ àfà mùsùlùmí jáde ní àdísì 2631 kí wọ́n máa ṣe dáadáa sáwọn ọmọbìnrin sábàbí lọ́jọ́ tí máa jẹ́ kéèyàn lápọnù náà alẹ́ sáánú ìlàlìbàlá sábàbọ́ mẹ́nà síwábí nàíjá ti mẹ́nà náà ìṣe dáadáa sáwọn ọmọbìnrin náà àwọn tẹ́yàn bí ìmọ̀ ń fa Muslim sanadu wọn ti dọ́dọ̀ yàwó Aisha yàwó Aisha sọ báyìí pé dákọ̀lá ti mọ̀rá àtún máa ha ìbìnẹ̀tàn arábìnrin kan lọ́mà wọlé ìwọlé wá bá mi ọmọbìnrin rẹ̀ méjì kan sí ń bẹ pẹ̀lú ẹ̀ láhà pẹ̀lú ìyá yìí test and wọ́n tọrọ pẹ̀lám tẹ́jìdì ìǹdè ṣe àmì wọn wá rìn kẹ̀kẹ́ tí ń fún wọn lọ́dọ̀ mi rírọ̀ tamọ̀rọ̀ ti ń lẹ́yìn làbídà ẹ̀yọ̀kan fàápẹ́ ìtura ìyá ìdámtà kòrò mímì ha òun ọ̀bá wọn jẹ́ ń bẹ̀ tó mọ̀ kọ́ ọmọ báyìí ló sì dìde fọ̀kọ́rọ̀jẹ̀ ó sì jáde fàdákàrẹ̀ nàbí sọ́ọ́lá alẹ́sọ́lá àlẹ́yìn náà ìyàwó ìsàtọ̀kọ́ nàbí bá wà wọlé wá bá wà fàkàbáwùtòhò fàkọ́ọ̀l mo wá sàlàyé gbogbo mo rí lára arábìnrin yìí làbídùn mo máa fún làbídùn ẹyọ kan kàkà kú tó jẹ́ pé òun ni ó jẹ́ ọba láà méjì àwọn ọmọ rẹ̀ bá fún wọn lọ́kọ̀ọ̀kan òun sì bá wọn jẹ́ ń bẹ̀ ọkọ̀ ànábì wá sọ wáyé pé mọ̀lẹ́bọ̀ tó lè yà àgbọ̀nkánẹ́bí sọ̀rọ̀ من ابتلي يعني امتحن أو اختبر أن يوتنا بس يعدو من هذه البنات nínú àwọn ọmọbìnrin tó fọmọbìnrin jìkí ẹ̀ ṣe in pé ó fi ọmọbìnrin jìkí ẹ̀ pẹ̀lú nǹkankan pé ó gbọ́dọ̀ fún wọn ó sì fún wọn kùnà àdáhò sí tìrán àì ìjà àdánwàwí kan ìyàtà nínú náà ọlọ́run bó yóò jẹ́ gàgà fún yóò jẹ́ dáàbòbò fún yóò jẹ́ ìdágbogbo ya fún nínú náà afáàbùkọ́yà tí muslim náà wọ́n máa gbé jáde ohun ọkọ̀ ìgbádìí ti jáde ní 1418 nígbà tí imam muslim gbé jáde ní àdísì 2629 àwọn tàjẹ́ musulmi ilé ilé orí tààrí látara ọ̀rọ̀ ànẹ́bíwa muhammad sallallahu alaihi wasallam tó tọ́ka wá sí nípa ká múra ká tọ́jú àwọn ọmọ wa dáadáa ká sí rẹ̀ wọ́n pẹ̀lú agbára tọ́lọ̀ bá fún wa ọ̀pá jùlọ ọmọ obìnrin kò sí ohun tó burú ń bẹ̀ wọ́n ní àríkó ti dàgbà ó ti bàlágà ó bá ti jáde secondary school ìdọ́kọ̀ rẹ̀ mọ̀ kó tó di pé yọ̀ là ń ṣiṣẹ́ o tó bá fẹ́ kó fa oore látọ̀dọ̀ ànẹ́bì yìí o gbogbo gbàlá sì máa ń sọ àìsí yìí ọ sọ ní kẹ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin ní lára ṣiṣẹ́ ni wọ́n di pé wọ́n bàdíjẹ́ lọ́hùn wọ́n máa sojú rekete wọ́n máa lérò pé bẹ́ẹ̀ náà wọ́n wà ní ayé wọn ti bàjẹ́ tán ọ̀pọ̀lọpọ̀ wọn ayé wọn ti bàjẹ́ tán àásí ń ké ké ké ké ké ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin mú wa lọ́ta ẹ̀yìn ya wọn náà mú wa lọ́ta tọ́lọ̀mbá ní ẹgbọ́ orí lọ́jọ́ ti fún yìí bẹ̀ẹ̀ sì gbọ́ tọ́ ẹ̀wọ̀n náà tí sàtọ́nù múnù ẹgbìyànjú kò sí tó burú ń bẹ káwọn ọmọ yóò ti ládé orí wọn tí wọ́n fẹ́ tó bá rọrùn wọn ti máa lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ obìnrin wọ́n ti di apẹ̀rẹ̀ àjàfẹ́ nílé ẹ̀kọ́ aríran amọ́lé ẹ̀kọ́ jù yẹn lọ a sì ń sọ gbogbo ògbà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin òbí ẹ̀ta tí torí gbẹ́gbẹ́jọ́ mọ̀ yán kàwé àní wọ́n má kàwé ọ̀láyà àtakò àwọn ní ẹ̀ka ṣùgbọ́n ẹ jẹ́ kí wọ́n sorí eré ayé àtijọ́ gbẹ̀dàlùkì yá ọ̀pọ̀lọpọ̀ lọ́jọ́ pé ìbálẹ̀ rẹ̀ bẹ́ẹ̀bẹ́ kò tó ti kó gbára ṣíṣàn lọ wọ́n gbà wọ́n dọ́hun wọ́n dapẹ̀rẹ̀ àjàṣẹ́ o ọ̀pọ̀lọpọ̀ ilé ọkùnrin wọn lọ súnkí bí ṣe ń kó lé eléwé yìí ó di wíkẹ̀ndì ní ọ̀tọ̀ níbi tí ó tún lọ ó di wíkẹ̀ndì ní ọ̀tọ̀ níbi ó tún lọ ẹlòmíì ó lè jẹ́ pẹ́kùnrin ha ewu bẹ oko ló ọlọ́dàpá rí àwọn ọmọ wa a sì ń kéèkéèkéèkéèké ṣẹgbọ́ bí pàpàá jùlọ ẹ̀yìn ìyá yẹn ọ̀pọ̀lọpọ̀ lẹ́jẹ́ pé etí dídí ìgbẹ̀ pẹ̀lẹ́ lómi ọ̀rọ̀ kọrọ̀ ọ̀rọ̀ jákujáku ni ó máa sọ máa tẹ́ra rẹ jẹ́ gbọ́ba bá yé ọmọ rẹ jẹ́ tán kọlọ ẹsẹ̀ máa sọ ọwọ́ padà ìbànújẹ́ náà padà jẹ́ ti ẹnikẹ́ni ó dì ní títà ẹsẹ̀ máa bọ káànú ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ lónìí tó jẹ́ pé látara pé ó di pé wọ́n padà gbó wọ́n ti gbó lójú wọ́n ti gbó lójú náà wọ́n gbó lábẹ́ láàṣẹ láàṣẹ ìtànlọ́ àásìn òkè ọlọ́run jẹ gbọ́ ẹ̀bá gbọ́ orílẹ̀ lọ́jà sí fún yín òsùn tó burú ń bẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó já wọn tọ́dà wà láwọn ìyàwó wọn ní ń bẹ láńṣíṣàn wọ́n sì kàá tẹ́ pẹ̀lú àánú ọlọ́run tọ́dà wọn bímọ bẹ̀ òsùn tó burú ń bẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó já wọn lẹ́jọ́ àtọ́ ń kọ́ wọn ilé bí àwọn láwọn ìyàwó láńṣíṣàn táwọn ní ọmọgbọ́n sí mẹ́rin tọ́lọ́mbá ní ọgbọ́ orí ogbò ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó yẹ pé wọ́n jẹ́ àwọn obìnrin láwọn ṣe súnnà yìí àwọn ọmọ wọn àti ah, ọlọ́run wá o ṣàtúnṣe wá o bí kí ń ṣẹlẹ̀ ní lìkì ń ṣẹlẹ̀ ń ọ̀pọ̀lọpọ̀ àánú ọlọ́run làwárí kìí ṣe fáwọn bàbá wa lọ́lọ́run ń kárí súnnà látara wọn ṣùgbọ́n ọmọ tiwa lónìí wọ́n ti bá súnnà lára tiwa káwọn wá sórí ilé wá lọ àwa là ń jẹ́ sábàbí orí ibú fáwọn ọmọ yìí sábàbí orí ibú torí pé wọ́n kàwé àtìtàyé wọn jẹ́ ọlọ́run bó bí wá o à ní wọ́n má kàwé o ṣùgbọ́n ìtún ayé wọn ṣe pé wọ́n jókòó ẹ mọ́kọ́ wọn sọ̀rọ̀ nítubí nùbí wọ́n máa rògbó bẹ́rẹ̀ torí pé ọba láàrin ṣàbẹ́rẹ́ yóò ní mútó lóbi sí back to square náà ni kò lè tayọ kádàrá rẹ̀ ẹkọ́kọ́ lọ mẹ́lé yìí ah mútó ni ọ fẹ́ wá o tọ́ máa lo àwọn mọ́tò àgbákò mọ́tò ní kọ́ máa lò tọ́kọ̀ ọ̀rọ̀ ara mọ́tò fún mi máa tẹ́ra rẹ jẹ́ ìgbádùn ayé ìjíjẹ́ wí àti àmọ́ nǹkan ò ti gbàgbé ẹ̀ ọlọ́run ṣàánú tí ń bẹ̀lẹ́ tí ò jẹ́ ojípo yìí ọlọ́run ṣàánú rẹ o afa muslim ògbè jáde pẹ̀lú sánilẹ̀ ìfẹ́ dọ́dọ̀ yàwó aisha ọ sàlàyé pé ìyá sàlàyé pé jà átìní aláìníkẹ lọ́mọ wá bá mi táàlì ìbìnàtẹ́ ìmì láhà ó mú ọmọ obìnrin rẹ̀ méjì kan lọ́wọ́ fàtà àmtù ha tàlátà tamarọ̀tì mo wá fún ní làbídù mẹ́ta péré fàátọ́t kúndàwà hídàtì mínú ọmọ tamarọ̀tàn ìyá àwọn fẹ́ mú làbídù kẹta wọ́n fẹ́ fi sí ẹnu rẹ̀ ìtàkùlà ha láti jẹ́ pẹ̀sẹ̀tà àmọ́ ti ha ìbìnà ta ha báyìí na ọmọ rẹ̀ méjèèjì náà bá tún sọ pé kó tún fáwọn kó tún fáwọn ṣàkọtì tamọ̀rọ̀tà lẹ́tì káàrin ti torí ìdáǹtà kúlà ha ẹ̀yìnà ọmọ ìyá ìbá tún bí àlàbínà ẹ̀yọ̀kan tó tún kù fa àjẹ́bẹ̀ ni ìyàwó ìsàlẹ̀ ohun tí ya ìṣe ṣe mí léèmọ̀ fa àjẹ́bẹ̀ ní iṣẹ́ àánú ha ohun tó ṣe lórí àwọn ọmọ yìí ó ṣe mí léèmọ̀ ó la hawla wala quwwata illa billah fàtàkàtù ìlẹ́bí sọ́nà àti rasulillah sallallahu alaihi wasallam mo wá sọ ohun tí arábìnrin ṣe lórí àwọn ọmọ rẹ̀ fánẹ́gbẹ́ ọmọdọ̀sán fàkọ́n àdéhùn sọ pé iná lọ́ha dájúdájú ọlọ́run ọba kọ́ àwọn àtakọ̀ àbíhà mìíràn náà tàbí ọlọ́run ọba ti bọ́ fún un náà látara ohun tó ṣe yìí ó ti bọ́ fún un náà lọ́rùn rẹ ó tí wọ́n náà orí lánìí tó bá tọ́jú àwọn ọmọ rẹ pàápàá àwọn ọmọbìnrin orí lọ́lọ́já sí fún ọlọ́run Ahmad àwọn náà gbéjá inú musnadu wọn táfà albanba jẹ́ ló ti pàdé sínú ẹ̀dá tó fi lọ́dọ̀ ìyàwó Ummu Salama zawji nàbí sallallahu alaihi wasallam ìyàwó nàbí àmọ́sọ̀lá sọ báyìí oúnjẹ ọlọ́wà tí kàtọ́ lọ́sọ́ ẹkùnmọ̀ ní à ń fakọ alàbìnẹ̀tẹ́ ìní ẹni yóò tọ́ bá ní lórí ọmọ obìnrin méjì àwòkútẹ́ ìní tàbọ́mọ àǹtí rẹ̀ méjì ọmọ ìyá rẹ̀ méjì kan àwòdáwà tẹ́yí kọ̀rọ̀ ọ̀gàtì tàbáwọn alásùmọ́ rẹ̀ méjì kan yàtẹ́sìbò náfàkọ̀tà lé ìhema tó sì bà pé ohun tó wùn nẹ́lé wọn lórí òun gbẹ̀sán ọ̀dọ̀ ọlọ́run ọba àtàyòbìrí yahoo mọ̀lọ́hùn ìfọ́dẹ̀ tọ́lọ́run bá ti wá rọ àwọn ọmọ náà lọ́rọ̀ látara ọlá tọ́lọ́run bá jogún fún un a ó yẹ sí yahoma tàbí ihun tí ná fún wọ̀nyí ó fi tó wọn káànẹ̀tà lẹ́hùn sí sọ̀rọ̀ mẹ́nà náà lọ́jẹ́ gbẹ̀gbẹ̀ fún inú ni ọlọ́run ìlàhà ilọ́lọ́ ọlọ́run tàkù sí inú ọ̀run fún wa ọ̀rọ̀lá níbi sọ́kalẹ̀ yóò ọlọ́run já ní tẹ̀lé àfọ́ramọ́dú tó gbà wá pẹ̀lú sánẹ́dẹ̀ rẹ̀ láti lọ́dọ̀ àfọ́ra jábẹ̀ ọmọ àbìlá jábẹ̀ ọmọ ọmọ sọ̀rọ̀ sọ pé mọ̀nkúnnà láhùn tàrà sùgbà náà ẹni yóò tó bá ní ọmọ obìnrin mẹ́ta yòwè hinna wọ̀yẹ̀rẹ̀ àmọ̀húnna ó ṣe dáadáa sí wọn ó sànú wọn ó tọ́jú wọn wọ̀yẹ̀ fàlòhúnna ó rè wọn wájà bá ti ra òlì jẹ́ nínú àti lè bá dà ó ti dọ̀rọ̀ ẹ̀yẹ̀ kẹrù ẹni bí ọwọ́ àlù jẹ́nà kọ́lá kí ilẹ̀ ya Rasulullah wọ́n ní pé ilé oúnjẹ ọlọ́wọ́n ọba òfà yín ká nẹ́tìsì nẹ́tẹ̀ẹ́n tí ọba jọmọ obìnrin mẹ́ta ń kọ́tọ́jọmọ obìnrin méjì èèyàn rí bẹ́ẹ̀ èèyàn tọ́jú ẹ̀ èèyàn kẹ́ wọn èèyàn rè wọn tọ́wọ́ ẹgbẹ́ méjì lè ń rí ètí ètí mẹ́ta ń kọ́ kọ́ọ̀lá wà ní kánẹ́tì mẹ́tẹ́yìn àlẹ́bìnrin gbígbó dàkọ́ jẹ́ méjì náà ó báyìí ni jádù ọmọ ìbílẹ̀ sọ pé fàráhà bá dẹ̀lẹ̀ kọ́ ò àwọn ìjọ kan àwọn èèyàn kan bá wò pé ah, aláwọ̀ kọ́ọ̀lù lẹ́hu wà hídẹ́tàn làkọ́ọ̀lá wà hídẹ́tàn kálá abárẹ́ ni tó láti méjì lòókè tọ́lọ́mọba ní kéèyàn rọ́mọ obìnrin rẹ̀ bẹ́ẹ̀ àánú ọlọ́run ọba ni àbẹ̀lọ́ kọ́lọ́n bọ́ba lẹ́ka kó ṣe fún kó ṣe nírọ̀ fún wa àwọn òbí wa táà ń bí ọ̀nà dàbí bá tọ́jú wọn bá rí wọn bá ṣàánú wọn bá mójútó wọn ọ̀nàbà tó máa mójú tẹ̀dá bá mójútó àwọn ọmọ wa ọ̀nàláhìláhìlá أقول قولي هذا أسف لي